mi àti Sọjí a ní ìjà lọ́wọ́ tá à ń jà so I will say anything because òun náà lo platform ẹ̀ òun sọ. I will explain myself to you. I don't have any issues with you. The only issue I had with you, Lizzie and Jorin, I said it in that show, is the fact that you asked for DNA from Fola Tinubu. That's the only issue. That you married Mr. Lawal, to me, is not an issue. Wípé wọn náà ń wọn ṣe gbá Oh, gbọ́kọ Fola. I can say it categorically because ati wa, ati Fola, ati Mr. Lawa, ẹ̀yin meteta Muslim nìyí the three of you and me, mẹ́ẹ̀dẹ̀ lọ́lọ́run yín abi, àbí so that you married Mr. Lawa is nobody's business except you and Fola anyways because I don't know what Mr. Lawa promised Fola but what I said what I said yesterday you should know pé èmi àti Sọjí a ní ìjà lọ́wọ́ so I will say anything because òun on the platform ẹ̀ own sorrow. what you would have done if you were wise oh lè shame on sìn because you called me out you would have come to me Abe this thing you said ba ulo ṣe I have every right to answer you because I called your name on my show I will tell you and then I may even tell you more. But you didn't come to me. You went to Mama Kisset, who has no clue. And then you now said, so Emoye tell sorrow. Lizzie, have you forgotten when that saga was going on? When you came out and married Mr. Lawal, I was on social media. I knew. I saw Tobaranti appreciation to share ńgbà tó kọ́kọ́ jáde after the wedding ó wọ jeans àti ankara top tọ́da stones that was the first day tèmi lè put a face to the name of Lizzie mo kàn máa ń gbọ́ Lizzie Lizzie ni mi really mi le pick her out because I don't really watch Nigerian movies but that particular show tó ṣe tó bá rántí jeans ló wọ̀ ó dẹ̀ wọ ankara top to ṣe appreciation after the wedding that was the first show to kọ́kọ́ ń call fún DNA because I think during the wedding, news had started flying all over on just Lover that you were marrying somebody's husband. What's in a picture, Jadi? So you came out with a vengeance and you were talking. I just looked at it. Well, well wala me to Lele. I didn't talk. I didn't comment. It doesn't concern me. Go call me. Social media ni new topic. Eh, just like messiah. Igbe's on is flying around now. I've not commented. Maybe once on Yoyoge's show when I heard some VN. But to me, Corinne, coming because it's never gonna end. Women are always gonna feel that way. They can do whatever they want, and especially those celebrities in Nigeria. Àṣẹ̀ṣẹ̀ you mm-hmm. It doesn't concern me. And in your own case, I want your attention, Muslim. In your own case, you're a Muslim. Miss Alawal is a Muslim. But where you offended major, major, most women in Nigeria, especially Yoruba speaking women, was that show you did a few days after you gave birth to Florida, who is an amazingly beautiful baby, by the way. Me, I came out to talk to you, advise you, and warn you. Don't put my name on your show again. Don't come for me. Don't see me and Soji fighting as an opportunity to come for me because I think you've seen if I can face Soji, I can face anybody. I'm coming out on my platform, Abespace, Space, to help hungry, suffering people in Nigeria. That is not an insult. I've been there. I've been, I, I have also been an hungry, suffering Nigerian citizen. So I'm not saying, hey, look at these hungry people. I've been there. And that is how I know what they feel. I know how they feel. And I know what they are going through. So that is why I now said my pla my platform is not helping people because I want it to grow. If I want my platform to grow, I know what to do. So many things. Now now I'm monetizing, But I'm not going to do it. I want real people. I want it to grow gradually. I want to work through it. I want to feel the pain of growing a page so that if anything happened because I know so G is also waiting for my page to grow and be monetized and it's going to be flagging in order to bring it down. That way, I will open another page and within a twinkle of an eye, my followers will follow me there. There's only so much. Kò tẹ̀lé wálẹ̀. possible wálẹ̀. So, listen to me, Lizzie. When you married Mr. Lawal, I didn't have an issue. But when you came out and you did what? You started asking for DNA few days after giving birth to Florida, you didn't just annoy me. You and that was the first day I updated for you. If me come and delete and violence updates me, I would have gone to bring it and send it to your inbox. But what the hell? Mr. Lawal You're right láti DNA. And that was where the whole thing started. Even when that was after Fola came out crying, oh. Fola to cry. Ó ti war? I mean? ní gbogbo yẹn nínú I felt sorry for her but it wasn't as as painful because Shuri, social media is a place social media is and that is why I love Gistlover I'm me ò gbé lover mọ́ra o lover can block me tomorrow if he sees that if he or she hears anything about me Gistlover lover, rí as ẹgbà ẹgbà ni lover, jẹ́ not just for celebrities anybody me. that's what I'm saying tomorrow Jisova is not perfect Only she mistaken, mistake me mi kó get nǹkan mi wrong but usually Gistlover ó máa nǹkan tó sọ and social media in general is the reason why a lot of things are being curbed right now so you will realize that and Jerry, your case up until date in the history of Facebook fracas your case is one of the most controversial, that person pressing red head, I will block you once this is over. I just want you to leave a comment. If it's a mistake, change it. If it's not, I will block you. Your case, eh? Unlo controversial Unlo five viewers. You found jù fáwọn Not because of Ọlá not because of Mr. Lawal, but because of àwọn Biri all over. Tọgbọ́ Yoba. tí wọ́n feel pain of somebody taking somebody's husband or sharing somebody's husband and still asking that person for DNA. It be tí problem to one year. So when the case came to Dorcas and to Soji, remember, Èmi àti Dorcas we were not talking when Dorcas started that show. When Fola came to Soji, or whether Dorcas sent Fola or Fola sent Dorcas, I don't know how that happened. All I know is Soji started treating the case and before he started i won't lie he came to me pé wọ́n gbé wa wá fún mi ó dẹ̀ máa ní kí n work pẹ̀lú Dorcas èmi àti ìwọ àti Dorcas dẹ̀kẹ̀rẹ̀ ìtorí ọ̀rọ̀ mi ṣe máa ma Dorcas doctors ìjà ṣé o ni ní bínú abẹ èmi ò ń parọ́ mọ́yàn mo dẹ̀ ni well i am not for uh, uh, forever enmity go ahead èmi ò ní anything against it and that was when he started and the two of them started talking wọ́n bẹ̀rẹ̀ sí jọ ń ṣí it took me a long time to start going to Dorcas's platform because I was like ah, you know all that is even by by the way I'm digressing I'm trying to make you understand the reason because and question Milan or lórí platform me, you were there you saw it happening why didn't you talk ẹ gbàgbé number one eh Lizzie I was his PA I was his admin I was there. Okay? I'm not going to lie. I said it. And at the end of the day, when all those things were happening, Lizzie, what were you doing? Even if I had told Soji to stop, Soji Otito, Lizzie, in fact, there was a day to Soji, Soji, I saw you on Instagram and you had lost a lot of weight. Musofu Soji would be, ah, let's think about this. by the way that aspect of you know getting people to come out and talk and you know lie against you i heard about it after after ni tó ti ṣe show yẹn tán lóní in fact there was one thing tó sọ ń pa ẹ tí mo ní really did she do that ó ní rọmọ àpamọ arabu mà ni ẹni kó gbé vn jáde mo fi yẹn kún ní abẹ wọn ní wait a minute nǹkan mélòó ló wá fi kún wàá bẹ̀rẹ̀ sí ṣàlàyé fún mi that's going too far lọ́jọ́ yẹn gbọ̀ngàn ta sọ̀rọ̀ yẹn ọjọ́ yẹn ni Mr. Lawal tó jáde tó pe gbogbo àwọn ìyàwó ẹ̀ láṣẹ́wó a few days after or maybe before Larike jáde ló ṣe ìpè so even if I was talking to Soji I'm not trying to justify anything èmi kọ́ ni Soji ẹ̀yin náà dẹ̀ mọ̀ lórí Facebook yìí pé bàbá tó bí Sọjí ò lè stop Sọjí if Sọjí wants to do anything ìyàwó tó bí Sọjí ò lè stop Sọjí Dorcas now was saying it this morning that uh, Sister Abe if you knew you would have talked about it Ah, ha dọ́dọ̀ ṣebí títí ẹ tí mo stand ground mi pé lẹ́nìí eléyìí mo máa gbẹ́sẹ̀ mi sílẹ̀ mo dẹ̀ máa make sure pé mo stand against it eléyìí ò work ṣé bóun ló gbé wa débi tá dé kò wá imagine if I had done it during Lizzie's time Soji is a tough guy you all know that and Dorcas even you as a blogger you know when you are treating a case and you are do you want to tell me that people have not ah Dorcas consider this thing now To jẹ́ pé that case different different things will be developing up tó jẹ́ pé ó hàn sí wọ kò hàn sẹ́lòmíì tó dẹ̀ ń piss ẹ off you won't stop now so what do you think how do you guys imagine wípé èmi mo lè stop Sọjí or ìtorí me stop Sọjí yẹn Ya kẹsẹ̀tì wá ń ṣe kẹsẹ̀tì pé mi ì dada. dáadáa kí mean I mean I can understand Dorcas' own kò dẹ̀ kí n ṣe pé mo fi gbé mọ́ra I get that I get that part and Dorcas fúnra rẹ̀ mọ̀ how ẹ bá how would I have been able to come out and say Sọjí o ah, eh, fẹ́ fair now? ẹ wá lo ìyẹn ẹ wá type ẹ wá sọ pé ẹ abẹ ṣé èmi mọ pàjé ni àbí mo mọ adé ni àbí mi ni mo ní kílísì jáde kó wá béèrè DNA ni I mi mo you know I mean hey ro now think about it See, Dorcas tí mo fẹsẹ̀ mi múlẹ̀ pé it is wrong òun ni mo rope pé tí mi bá mú ẹsẹ̀ mi right now this guy is gonna continue Sọjí tèmi pé tí mo sọ pe. Mama bu prophetess Rosemary mo. Mama, màmá onímàmá tó ń ṣe church Sọjí jáde lọ́jọ́ yẹn gọ̀gọ̀gọ̀gọ̀ tó tún sì bowó mà yẹn Sọjí by the way that was offence number one ló ṣe fún mi ìgbà tí mo ti bẹ̀rẹ̀ sí ń ka offence nìyẹn tí mo lè ti bẹ̀rẹ̀ sí keep ẹ̀ pé so mi lè máa báyàn ṣe kí n gba nǹkan lọ́wọ́ èèyàn mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ so many people now but màmá yẹn ó dùn mí because màmá yẹn ò sínú fracas the only ẹ̀ṣẹ̀ tí màmá yẹn ṣẹ̀ is pé ọmọ ẹ̀ fẹ́ kéèké kéèké dẹ̀ kó sílé wọn ìṣẹ̀ tí màmá yẹn ṣẹ̀ nìyẹn wàá bú màmá yẹn wàá pè láṣẹ́wó wàá ṣoríṣiríṣi and the mother came to me and ó pè mí bí ọdún kí ni mo ṣe fọmọkùnrin ó ń bú mi all the time mo lè pè é mo rò rò rò rò rò mo gbé yẹ̀wò mo mo wá avenue tí mo lè fi tìbọ̀ ẹ̀ lára pé fi mama yìí sílẹ̀ ọjọ́ yẹn tí mo in fact kò bú màmá yẹn for like two weeks o wọ́n mi má bèrè pé mo dárúkọ yín lálẹ́ yìí ẹ̀ṣẹ̀ tí Sọjí kọ́kọ́ ṣẹ̀ mí nìyẹn kò bú wọn for like two three weeks o alẹ́ ìjọ yẹn tí mo sọ̀rọ̀ yẹn báyìí Sọjí jáde ó tún bú màmá yẹn ó dùn mí ó dùn mí wá kí yẹn mí ara in so many ways so gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ pé Abbey jókòó síbẹ̀ wọ́n ṣe irú nǹkan báyìí kò sọ̀rọ̀ ah, ah. ẹ̀yin náà ẹ̀ rò who among the people on Facebook that talks ni wọn láàdì mí who ni wọn ò ní even God self ẹ máa gbọ́ tẹ́lòmíì ń pè wọ orí show tó ń sọ fún wọn wípé <clears throat> excuse me tẹ bá ti ṣe léyìí ẹ má ṣe mí mọ́ ó ti tó ẹ kàn fi wọ́n lẹ̀ ẹ tún rí blogger yẹn ó tún máa jáde ó tún máa sọ̀rọ̀ mama Cassette mo wà very disappointed nínú yín because despite gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí social media Cassette tẹ̀ ń ṣe for everybody even gbà tó ń ṣe kéèsì Lizzy lọ́wọ́ tẹ̀ ṣe fún Dorcas àti Sọjí. So èmi àti yín à ever ní problem rẹ̀ never ẹ̀ ń wá sórí post mi ẹ̀ ń comment mò ń ọ̀nà yín ẹ̀ ń comment mò ọ̀nà yín mi ò disturb yín mi ò bú yín mi ì rí yín fi rí ẹ wá gbádùn nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ wá lọ ṣe késẹ̀tì jáde láláì mí and that is why I cannot call you either though mo pè yín lánàá kò lọ mi ìmọ̀ nọ́mbà yín mo lè fi message sílẹ̀ but I did not bother to go back and check whether ẹ dá mi lóhùn or not because mo wò pé orí line that ti call me out yẹn náà mo ti máa bá yín mama kẹsẹ̀ ẹ jọ mà ẹ má jẹ́ kí n wojú yín nígbà tẹ́ máa wá sọ lọ sọ̀bọ̀ ẹ wá ń dárúkọ àwọn ọmọ mi wípé tó bá jẹ́ pé àwọn ọmọ tèmi ni ṣé yín ever jókòó kẹrò kó tó bá jẹ́ pé ẹ̀yin lẹ bí Fọlá Tinubu ńkọ́ tó bá jẹ́ pé ẹ̀yin lẹ bí Fọlá Tinubu tírù nǹkan tó ṣẹlẹ̀ sí ṣẹlẹ̀ ṣe máa máa support ẹni tó ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn fọmọ yín ẹ máa ṣe kẹ́sẹ̀tì jáde ẹ mọ yẹn kẹ́sẹ̀tì tẹ́ ṣe jáde fún Fọlá Tinubu ni ṣé mo bá yín wí sí rí mi ò dá sí fún yín mo ń wò yín ràn ni gbogbo pé wẹ́ẹ́ olúkálukú pẹ̀lú tiẹ̀ bọ̀ mo ṣọ́ọ̀kì màmá yìí ò ní ṣetán ọmọ wọn bẹ́ẹ̀ mi ò dẹ̀ sọ̀rọ̀ mo dẹ̀ ń wò yín ràn èyí wá ń kọ́ mi out gbàtẹ́ máa wá sọ lọ sọ bọ̀ ẹ̀ wá ní nǹkan tó mẹ́yìn sọ bẹ́ẹ̀ ni wípé torí nǹkan tẹ́mi tó ṣẹlẹ̀ pẹ̀lẹ́ èmi àti kéèké kí lè mọ̀ tó ṣẹlẹ̀ láàrin èmi àti kéèké the same thing náà no. so which means gbogbo kéèké tẹ máa ń ṣe jáde ẹ kì í ṣèwádìí yín ẹni mi ṣe bákanbákan fún kéèké lórí ọ̀rọ̀ kéèké àti sọjí kí lẹ́yìn mọ̀ tó ṣẹlẹ̀ láàrin kéèké àti sọjí kéèké àti sọjí ti ní problem even before kí n tó lọ wọ láìfò sọjí lọ kí tó bẹ̀rẹ̀ sí bá sọjí sọ̀rọ̀ lọ ti ní issue kéèké mi ò wá fún ẹ o mama Cassette ló dárúkọ well." if not i won't mention your name you know you did several shows for me i never came out because i'm not a speaker but now i'm a speaker if you come out and do show for me again i will answer you i'm not daring you but tonight i'm mentioning your name because nǹkan tó said, ti lò as excuse that made her not to call me and find out what happened so Lizzy Jory please please please please please please don't see this as an avenue to feel you can come for me you can do whatever i don't have any business with you i never did one single show during your saga yes i commented yes i called in and yes i i i was facing mr lawalni i am not sorry for anything that transpired with me during that case tó bá jẹ́ smart ni èmi I would have been able to help you debunk so many things but can I do it now? No, I cannot. No, I cannot. Because you called me out on your show. Yes, to be honest. Oh, Bumio. Maybe, because at the end of the day, gbogbo àwọn tó ti ẹ̀wà mẹ́ta ti ẹ̀ ṣe oríṣiríṣi mo ti ẹ̀rí mo ti ẹ̀rọ dẹ̀ kan. tó sọ pé Rufus Abẹ́ welcome to Egypt mo pé ah ṣé lè ya wèrè ni èmi welcome to Egypt mi ah, ah. àwa làwa create Egypt náà in Egypt citizenship làwa ní I'm not proud of it but that's how it is ẹ̀yin tó jẹ́ pé illegal immigrant lẹ́yìn ní Egypt ẹ̀yin tẹ̀ ń pera yín warriors yẹn ṣe mọ̀ pé in every country ẹ máa ní citizen nírú UK sìn citizen wà indefinite wà Eh? five years máa ń wà tẹ́lẹ̀ bọ̀ kò sí mọ́ wọ́n ti yọra wọn kúrò ní Europe tó bá fẹ́ Europa ah, wàá kọ́kọ́ gba five years kó tó gba ráúráú bọ́ǹsìn ní Euro ní UK citizen wà indefinite wà two and a half years wà eh? student visa wà visiting visa wà illegal immigrant wà illegal immigrant lẹ́yìn warriors lórí fracas you know why <laughs> Lizzie ẹ̀rín ẹ̀ máa ń pa mí ẹ̀yin tẹ́sí flagging group tí Sọjí wọbẹ̀ àbí Sọjí ò ń ṣe part of flagging group yín Lizzy ó jọ èèyàn kan tó yẹ pé ó ò fẹ́ let go ó ò fẹ́ let go sórí I applaud you for standing up to mama I love mama more than anything olùsìyẹn dẹ̀ sọ lánàá ó ní olóòbẹ sábọ̀dù olóòbẹ sábọ̀dù gan ọ̀tọ̀ ọmọ yẹn láìkẹ́ sábọ̀dù máa clear yẹn lálẹ́ yẹn I applaud you because nǹkan tèmi náà ń ṣe fún Soji nsin ni I'm standing up for my for my to my bully. But surely, oh wise oh study ó ti wà nínú fracas ó ti ń wò mí sọ pé comment o èmi òun parọ́ mi mọ́ but bó ti wo fracas pé bó o study fracas Oh study ṣọ́ra àwọn tí wọ́n ń pè ń warriors tẹ̀sí group yẹn ń tó fi lè mú group yẹn Eh? Soji ó gbé gbogbo voice note yín jáde the only person tó lè trust inú group yẹn lọ kọ déètì ní ìsílẹ̀ òun ni Anamayowa MHM òun nìkan ṣorí gbogbo àwọn tó wà bẹ pátápátá ọ̀rọ̀ ẹ̀ máa dàbí ọ̀rọ̀ mi ni ọ̀rọ̀ mi dà ọ̀rọ̀ mi mo fi Soji dímọ̀n Soji mo fi lé ẹni tí bí lọ mi ìfẹ́ dárúkọ ẹ̀ bìkọ́ bó ṣe dárúkọ ẹ̀ tó lánàá tó dárúkọ ẹ̀ tó ń jẹta kò update ẹyọ tó mo ti ní mi dárúkọ bọ̀bọ̀ yẹn mọ́ he has moved on with his life now mo fi Sọjí lé ẹni tí bí lọ mo wá ń deal pẹ̀lú Sọjí lé mi ṣòro àwọn warriors tí wọ́n ní wọ́n create yẹn o fẹ́ fi deal pẹ̀lú màmá àbí tó bá deal pẹ̀lú màmá tí màmá bá fi ẹ́ lẹ̀ tán ẹ́ wàá wá bẹ̀rẹ̀ sí fèsì àwọn dímọ̀ yẹn because àwọn yẹn gangan lọ́kọ́lẹ̀ tó bá jẹ́ pé mẹ́wàá ni wọ́n mẹ́jọ nínú wọn ọmọ ewé ni wọ́n ọmọ ewé ni wọ́n o ò mọ fracas nígbà tí Sọjí gbé chaati yín jáde mò ń rẹ́rìn ni mò ń rẹ́rìn ni i was laughing pé ṣe bó ní Facebook yìí ló ti announce pé fẹ́ ṣe flagging team you have no clue what fracas is all about so when that idiot was saying Abe welcome to Egypt mo ní ah that's an insult èmi welcome to Egypt èmi tí mo ní British passport ní Egypt pẹ̀lú ẹ̀yin tẹ́ ẹ̀ tiẹ̀ ní visiting visa ẹ ní visiting visa yìí warriors ẹ kàn já wọlé kan ṣe já já warrior kan tẹ̀lé ọmọ ìsọpẹ́ warrior Lizzy warrior ah Lizzy <laughs> I pity you I pity you was it not after tí màmá ṣí flagging team ìwọ náà náà fẹ́ ṣí flagging team want him. wàláhì about the lady dé male one in nínú flagging team ẹ̀ ò with a fake profile you have no idea how messed up Facebook fracas is. Facebook fracas is a messed up place. It is the last place you want to be. What I would have suggested is, eh? You have your Mr. Lawal. Fola Tinubu has moved on. Just like Dorcas told you today, why don't you just sit back? Mama came talk. connection seized. Mama came for you. Just like Sadi's coming for me. You stood up, Ogbarele. Mama T, I don't know. It's been a while. I haven't watched what was going on. Mama T, relax. Listen, relax and enjoy your marriage. Like I said to you, èmi ò lè pè No, Muslim ni Fala, I mean, Mr. Lawana. Just like has told you this morning, the fight wasn't against you. The fight was against Lawal for neglecting Fola and three children. You brought it to your own no it's not flagging it says connection wireless Also, sọ fún mi it's not flagging you came into it because you were asking for DNA but now we're to die down what are you trying to achieve you were calling doctors out you were saying pé doctors, you ló ṣe show ṣe ṣó no now you let it go you let it go enjoy your marriage ibi tí advice yẹn tí mo ti pè ní gentle advice it's up to you you can take it or you cannot you may not take it ṣé ẹ̀yin gbọ́ mi ṣá can you guys still hear me because bóyá tó bá ń flag àwọn àwọn illegal immigrants warriors yẹn ló ń flag because èmi máa pè ní illegal immigrant because ẹ sọ fún mi pé welcome to Egypt and I saw it as an insult you don't tell me welcome to Egypt nínú fracas ẹ ẹ lè sọ fún mi pé welcome to Egypt yẹn mo ṣe reply bẹ́ẹ̀ lánàá pé èmi welcome to Egypt èmi ń ṣe welcome to Egypt àwa la create Egypt ẹ̀yin gangan lẹ wú dẹjá wà ẹja wa ẹṣí group kò pẹ́ tẹ́ṣí group ṣebí ńgbà tẹ́ṣí group tó gbé voice note yín jáde ó ní kọ́ wá wo ẹ wá wo kàtí Bísí ń ṣe o forgetting that pẹ́yìn kọ́ lẹ kọ́kọ́ ṣí flagging group. so Nyamakesset ẹ máa ṣe sùúrù o nígbà tẹ́ ẹ̀ ń ṣe tiyín tẹ́ ẹ̀ ń ṣe vn fún Fọlá Tinubu èmi ò ta sí yín o ẹ má rí wípé mo èmi àti Sọjí ní problem mo ń try láti gbára mi lọ́wọ́ ẹ̀ as an avenue to come for me o don't come for me àtẹ̀yìn àti Lizzie ẹ má title no no no no no no no I don't have anything because even though I'm telling you my page has been open to help people in Nigeria when you bring violence near my door ma fún yín jẹ yamayama anybody and I'll face my thing back again. I refuse to be bullied. If I will not allow Soji to bully me, what makes you think I'll let you bully me? As far as you and Mr. Lawal is concerned, I don't care what's going on right there, Lizzie. It's up to you. He's done it for the first wife. He's done it to the second wife. He's done it to the third. I don't know. Maybe yours will be different. Eh, man. I don't know. I don't know what you've got that is giving you the impression that what happened the first time, second time, third time is not going to happen the fourth time? I don't know. You've got your confidence. But please sit back and enjoy your marriage. It's not my fault. Èmi kọ́ ni mo ní kí Sọjí lọ ṣe investigation. Everyone I'm going Sọjí is an extremist lórí Facebook. So èmi kọ́ ni mo ní kí Sọjí lọ ṣe kó lọ kó lọ ṣe investigation. Mi ìmọ̀dé dọ́là rí. Wọ́n náà mọ̀ UK lè mi ti and two. so mi ìmọ̀dé dọ́là rí mi ìmọ̀ anybody rí tẹ máa sọ pé one try to have a rufus kí lẹ expect kémi ṣe no tell me what do you expect me to do kí tó wọnú life sọjí ni sọjí ṣe ń ṣorí burúkú facebook mo sọ fún yín mo nítorí orí burúkú tó ń ṣe yẹn ni mo ṣe wò pé òun ló máa bá mi ṣe nǹkan tí mo fẹ́ kó bá mi ṣe so ẹ wá expect nǹkan tó ń ṣe kí n tó lọ help kí n ẹ̀ṣẹ̀ máa wá kick against ẹ̀ kí n wá sọ pé ẹ wá wo sọjí o ó ti sọ báyìí fún mi o ah ah ìka ló máa sọ bẹ́ẹ̀ náà ìka níyìn náà ọmọ kẹsẹ̀tì ìka níyìn náà wà lọ ṣe kẹsẹ̀tì jáde fẹ́mi ẹ ṣọ́ra yín o màmá ẹ ṣọ́ra yín báyìí lè ṣe kẹsẹ̀tì jáde fún mi again mo ò ní gbà fún yín o because I didn't open my page to be bullied by anybody demon kan tí mo mọ̀ pé ó kù fún mi lórí Facebook yìí ní sọjí mo lè má mo máa get it off my back so ẹ jọ nítorí Ọlọ́run ẹ keep to yourself mo sọ ohun tí mo sọ. So, tó bá yẹ pé Lizzy smart ni èmi gangan ló yẹ kí Lizzy pè tó bá tiẹ̀ máa jáde ṣe show tó máa play voice mi because èmi mọ̀ pé tí Lizzy bá pè mí ó ń pè mí pẹ̀lú recorder ẹ̀ ni èmi at this stage of my my my kìíní pẹ̀lú Sọjí èmi ò give a fuck now gbogbo ẹ̀ ni màá túlẹ̀ fún yín bó ṣe mo lè fún yín sìn náà mi lè fún yín mi lè fún yín so to recap what I said to you Lizzy because I know you're going to watch this show. You're going to, you're probably going to use it as a comeback again because you obviously don't want to let sleeping dogs lie. My advice to you, hmm? enjoy your marriage. You've got him. Bola Tinubu has moved on. Even if, God forbid, God forbid, I'm not praying it for you. If he doesn't marry you anymore, goes back to Fola Tinubu, has a lot to lose. Because, hmm, A man does not come out and call you a prostitute in public, on social media, and you go back to him. A man does not come out and rubbish you. Tó bá ti jẹ́ leaving you for lizzie nìkan ló Then, to back padà alai aláyé ọ̀n ṣe náà, ọkùnrin á lọ to tún padà. call ẹ out, to pè é Ah! It's, an it's like what Korah's husband did to Korah. It's unforgivable. But àwọn Korah can still settle with. Oh máa upset mi máa Benny. Because I don't understand how that would work. So, what's your wà The admin is, is checking your names. Admin, please comment if you have if you have credited people. Enjoy your marriage. Inyejo Olaregbe, you've, you've stood up to Mama. It's okay. It's okay. Òun láti gbára ẹ lẹ̀. Ìyẹn náà ti wà okay. Ah ah, wọ́n ṣe show fẹ́mi náà lórí Facebook rẹpẹtẹ náà. You you look for a way to turn it around ni. Èmi ò lè sọ pé mo fẹ́ máa jàjà kan náà because at the end of ta ló rán mi lọ́nu fracasi. Fine, you were not in fracas at least not openly. But you brought it on yourself by asking for DNA. Ibi tínú ti bí most people nìyẹn tí dọ́kàsì bá ń ṣe show ẹ three thousand three thousand five àtìgbà tó ti stop show ẹ wọn rí reviewers yẹn mọ́ the same thing pẹ̀lú Sọjí because a lot of people were interested not just celebrities but how is this woman why would you be asking another woman for for for DNA láàrin méjì wọn náà tún lọ sílé ẹ tún lọ kẹrẹ so we all saw it as pé you are trying to oppress her and that's why people stood up don't you see the amount of people wọ́n máa ṣe show by gbaye by two hours three hours doctors now online people are still calling in don't come for me oh! don't think pé maybe you have some warriors to me those ones are amateur bloggers they are amateur fracas people wọn ò mọ tó ń ṣe ẹ ṣí group sọjí wọbẹ ẹ ṣí group ah, ah, ah, kí ló ń sọ yìí fracas let's open flag yeah eh, open as a as, as to to get back at mama for flagging you so enough i'm flagging mama but Sojigbe voice note yín jáde now and as far as that group is concerned tẹ́ bá ṣì ní o Soji ṣì wà ń bẹ̀ because Soji tèmi mọ̀ kò if fi prefer come work pẹ̀lú luni. so kill and she. I want to find me pé kémi welcome to Egypt really is that supposed to scare me oh i'm scared I'm warriors ń bọ̀ fún mi who are the warriors you mọ nǹkan me to go through lórí Facebook so please oh, Lizzy please I'm not I never abused you in my show yesterday I just you know explained some certain things so ma ma see ma rí as as an excuse to come for me in any way please you know yellow bear. That one is that one. Soji. <laughs> you have no idea. Mo gbọ́ gbogbo ohun tó sọ. everything to so. Surely, you think I'm joking with you, Soji? <laughs> I'm not joking with you. Mo wá alone. a few things to so. Hmm? Jẹ́ kí n kọ́kọ́ because mulik lè Admin mi send gbogbo ẹ̀ sí mi whole screen mọ̀ n ṣe because àti wàá ti blọọkì adé adé yẹn mi ò tẹ̀ bọ́dà láti ti open any other one because mi really fẹ́ gbọ́n tó ń sọ mo ti rí i pé ò ní nǹkan bóyá òdẹ̀ ṣì ní o ṣì ń hold ẹ̀ ni but sórí sọ́jí èmi àti ẹ̀ a ní okay you got your recharge card that's good a ní any secrets ìwọ gangan ló ní àwọn nǹkan lọ́wọ́ <laughs> Sọ́jí <laughs> ẹ̀rín ẹ̀ ń pa mi mo mọ̀ pé two years la fi ṣe o lọ wo nọ́mbà mi tó end ní tó bẹ̀rẹ̀ láti o seven four ẹ́ nọ́mbà mi tó bẹ̀rẹ̀ láti o seven four kó lọ sí òkè òkè mi gbàgbé mi bá bẹ́ẹ̀ wá déètì ẹ̀ sílẹ̀ hmm? ṣọ́rántí píkṣọ̀ Yeyedupsey kan tó sẹ́ndì sí mi one of the shockers tí mo fẹ́ yọ sí ẹni ṣòwò tí bá send píkṣọ̀ yẹn sí Yeyedupsey. Huh? èmi ò sẹ́ǹdẹ̀ sẹ́ ìdá ọlọ́run kan àwọn tí mo sọ fún gan pé o ní lọ́wọ́ o sẹ́ǹdẹ̀ sí mi wọ́n ní sẹ́ǹdẹ̀ sáwọn ọlọ́pàá ò lè rí i pé mo forward ẹ̀ sí anybody <laughs> tí má sẹ́ǹdẹ̀ sí edupsi tó bá lọ include ẹ̀ pẹ̀lú charges eh, Dorkas and many many more like that tí mo ní lórí fóònù mi.